títí àròjà one wálé victory àtàwọn míì bákan náà ní sátọ̀dẹ̀ ní eltok máa wáyé láago mọ́kànlá àárọ̀ tá a lè mi nínú ọgbà àjàrà rẹ̀ làkànṣe tó tó máa tẹ̀lé láago méjì ọ̀sán ọjọ́ sunday twenty eight november nìdúpẹ́ àti ìkórè oníwàásù ọjọ́ náà ní pásítọ̀ láolú ìyọlá late primate prophet Doctor isaiah ọ̀ṣẹ́làjà jp lọ́lùdásílẹ̀ gbogbo ọ̀nà ló já sí i will make heaven gospel church tó wà ní moboluwa dúró bus stop ojú ẹ̀kún road odò ọ̀nà eléwé oríta challenge ìbàdàn jésù oníṣẹ̀yanu ó máa pèrè fún gbogbo wa níbi ìkórè ìtọ́dún yìí ẹ jẹ́ ká jọ pàdé níbẹ̀ shoprite mú ìkan nínú àwọn black friday tí ó tóbi jùlọ wá fún yín tí kì í ṣe fún ọjọ́ kan àmọ́ fún ọjọ́ mẹ́ta gbáko tí ọjà tó lékenka bíi seven up pepsi àbí mirinda méjìlá ti five hundred ml oníke fún ẹgbẹ̀rún kan lé lọ́gọ́rùn-ún náírà dínkàbọ̀ kan àti ogójì nínú páálí ti indomie noodles oní seventy grams fún ẹgbẹ̀rún mẹ́ta náírà dínkàbọ̀ kan láti ọjọ́ jímọ̀ ọjọ́ mẹ́rìndínlọ́gbọ̀n títí di ọjọ́ sunday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kọkànlá a ó ṣí ní aago mẹ́jọ àárọ̀ ọjà ń bẹ ní ìwọ̀nba ó ń ṣẹlẹ̀ ní shoprite nìkan. 105.9 FM. Your feel good radio is just a dial away. Well, you can tell everybody. Yeah, you can tell everybody. Go ahead and tell everybody. I'm the man, I'm the man, I'm the man. Ẹ̀gbọ́n ta ló ń dá wa lára yá o? Fẹ́ṣẹ̀ ló ń múnú wa dùn? Fẹ́ṣẹ̀ ló ń lé ń jẹ lọ. Fresh FM ń máyé wa Fresh Fresh FM Fresh FM Fresh FM Fresh FM wa ló five point nine Fresh FM Fresh FM Fresh FM ọ̀gá ni màtà ọ̀sà ló ń mú sẹ́wà yá. Fresh FM ó ṣe tuntun kọ́ ni lọ́gbọ̀n. Fresh FM ló kéde dandan fún ni lóye. Fresh FM ìròyìn lórí. Fresh FM ìròyìn tó tún gbẹnu tán Fresh FM ìwádà Fresh FM Fresh FM Fresh FM wà ló fà ẹ̀kọ́ náà Fresh FM Fresh FM. Fresh FM ọ̀gá ní màtà. ló ń bá wa polówó. Fresh FM iṣẹ́ ọ̀hábì mú rẹ́tẹ́. Fresh FM táwọn fi wọ́n wọlé lójoojúmọ́. Fresh FM láti jẹ́ gbádùn ní yọ̀ngbọ̀nyọ̀ngbà. Fresh FM olórí Fresh FM Fresh FM Fresh FM wà ló fà ẹ̀ bọ̀ láyàbí. Fresh FM Fresh FM Fresh FM ọ̀gá ní ẹ ṣe tẹ́ ń gbọ́. Fresh FM tó kílẹ̀ falafala. ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti o. lórí Fresh FM tó falafala. ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́wà. látinú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé. lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlọ̀ ṣe bomi la kò dẹ̀ ṣe tá a mi sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. gẹ. ojúmọ́ ọlá. àmín. ojúmọ́ ọlà. àṣẹ. ojúmọ́ àlàáfíà. amen. ìbùkún rẹpẹtẹ kó máa jẹ́ ti gbogbo etí tó ń gbọ́ wa. àmín. bójúmọ́ bá ti mọ́ ọ̀yẹ́ àlà pẹ́rẹ́gẹ́dẹ́ ni. pẹ́rẹ́gẹ́dẹ́ ni. ojúmọ́ tó mú wa lónìí ire ló mú wa sí o. àdópẹ́. ọ̀nà kó máa ṣí ọ̀nà kó máa là fún gbogbo etí tó ń gbọ́ wa. àṣẹ. bí òní ti ṣe ń jẹ́ ọjọ́ àìkú tó gbẹ̀yìn ní inú oṣù kọkànlá ẹgbẹ̀wá ọdún ó lé mọ́kànlélógún adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun àwa ọmọ kọ́kìkì rẹ ni olúwa ọlọ́run ẹlẹ́dàá wa. Mm torí pé ìwọ náà ló ń dá wa nídè oh, ìwọ ló jẹ́ kí ojú ó tì wá tó jẹ́ kí ọ̀tá ó yọ̀ wá ògo ògo ògo ògo ògo ní fún orúkọ rẹ o oh, kí gbogbo múmìnì àti múmìnà òdodo náà mọ̀ ṣe alihamdulilayi alihamdulilayi alihamdulilayi kẹsíra bí gbogbo ẹlẹ́sìn àbáláyé náà ṣe é pé ẹ̀yin náà yìn bí ẹ ti yìn torí wípé ń kálukú lọ́mọ ọ̀nà tí ń gbà yín bàbá àwa yín bàbá rè nìkan ni fresh one zero oh five point nine oh. ilé orin challenge nílùú ìbàdàn oh, pẹ̀lú àkọ́tún ròyìn àjẹ́ àbálẹ̀ àti táyọ̀ ọkùnrin tòun ti táyọ̀ obìnrin eléyìí tá a ró dẹ́dẹ́ tá a kàn dúdú títorí ọ̀jẹ̀ tọrùn ó dúró mm-hmm. kó o tó mọ wílé mi kó ti wí láàárọ̀ yìí <laughs> torí dínkà ni ọ́ ìwọ fúnra rẹ mọ̀ pé oró dẹ́dẹ́ èmi fúnra lára mi ń fún yín fúra èyí kúkú fẹ̀ kan. ń bò lo aṣọ nù stúdíò tán ọ wá fi stóònù sí i ọwọ́ ẹ̀sẹ̀ fún ní eléyìí tí wọ́n ń pè ní. kí làwùrọ̀ tó ṣàlàyé èwo làwùrọ̀ tó máa ṣàlàyé. Eh, ìpèlérè ìpèlérè ọwọ́ àfi gèlè sí. kò gèlè sí ládàbà òtúlówó ni àbí tinú ẹran. ọlọ <laughs> ah, ẹlẹ́dàá o. ẹ lọ eréke ló fi hmm, wé ìwọ lọ́wọ́ mọ nígbà náà ẹ lọ wo lórí Facebook. orí mi lọ bá ń wé ẹ wo ẹ fi táyà ọkùnrin lọ́rùn àníkàngó tó ṣòfófó èmi gan ṣòfófó ara mi. ó tún wà wá wà àrùn owó etí. <laughs> gbogbo ẹ̀ náà ni ọ̀dà. sáfìsì ni. a gbọ́dọ̀ dúpẹ́ oṣù kọkànlá àkàbà rẹ̀ kéèyàn ó gòdè bí agòdè yìí kéèyàn ò dúpẹ́ ní o twenty twenty. ọ̀dà kò burú ẹnu ọpẹ́ gbogbo wa ò ní kan o lágbára ọlọ́run á wọ bẹ̀láyọ̀ àtàlàáfíà ohun gbogbo tó yẹ wá yẹ ògo olúwa yóò jẹ́ mímúṣẹ fún wa látọwọ́ olúwa níta aláàfẹ́ mọ́ nú ayé wa nú ayé ọkọ nú ayé aya mm. nú ayé ọmọ mm. nú ayé ọ̀rẹ́ àti ojúlùmọ̀ àtàlájọgbẹ́pọ̀ pẹ̀lú ọba òkè yọba wa kọ́ tí ó lọ sí inú gbóléré tó àádúpẹ́ o ẹ̀yin èèyàn tẹ́ wà lójú kàn Facebook mm. ẹ̀sìn bẹ́ẹ̀ ti táyọ̀ ọkùnrin àti táyọ̀ obìnrin bíi ìran eh. ẹ̀díje bright ní ah ó ní ilé ti kún fọ́fọ́ kò lè mọ́ rí bẹ́ẹ̀ ń bá àmọ̀ hmm. ń bẹ̀ fún wa ẹ ń ṣeun o àmọ́ kẹ́yìn náà àmọ́ kìnnà là ń dúpẹ́ lórúkọ gbogbo alápapọ̀ àtàwa tá à ń dúpẹ́ ń bí à ń dúpẹ́ lórúkọ ẹ̀yin náà àmẹ́yìn náà dúpẹ́ lọ́wọ́ ọba hmm. òkè ọ̀fẹ́ nìkan kan ṣe àwátì ó ti wáyé àjábalẹ̀ ìròyìn rèé ẹnu ọ̀nà yín sókè ilẹ̀kùn ọba ògo kó wọnú gbogbo ibi iṣẹ́ inú ọkọ̀ orí alùpùpù ọ̀kadà hmm. kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tá a mọ̀ sí kẹ̀kẹ́ náà pẹ́ẹ̀pù hmm, àbí inú ọkọ̀ òfurufú lẹ bá wà ní tí tẹ́yìn hmm. wà lókè lọ́hùn-ún ẹ̀yìn ọba ògo yóò wọ ọbẹ̀ ọkọ̀ ojú irin gan àbẹ́yìn ẹ̀lọ ẹ̀rọ ń lọ ẹ̀kọ́ ń kọjá bọ̀ ẹ̀yìn láti bìkan síbì kan ni ẹ̀yìn kò sí kékeré ìrìn àjò àní ṣìrìn o àní toko gbé sóko àní tàjò gbé sájò ẹni àdágbére bí a lọ fún kò ní mọ bí a lọ nílànà ti láabi ẹni tá àdágbére fún yóò mọ bí a lọ nílànà tìròyìn ẹ̀yìn ayọ̀ àbí ẹ̀ bá lọ rèé ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n sì sọ pé a ti gbà ọ́ síṣẹ́ ẹbí yọ̀yọ̀ sìn kèdè lé ni. èyí ọ̀padà wàá sọ ni pé ah, mo dúpẹ́ òbí mo lọ o ọba rèdí ọba yọ̀dí ọ̀nà ìbò náà lọ fún ẹ̀ ní ó ṣàlàyé bí ọlọ. ẹni tí sì lọ ọ̀rọ̀ bíi tí ọ̀dà gbére eh. nígbà tó bá bímọ abímọ eh. wọn ni gbà ńgbà ọ̀la abímọ kúkú jásáyọ̀ ni o ìbànújẹ́ ò ní gbẹ̀yìn ẹ̀ fún wa ẹ wo ẹ jẹ́ n tura fúnra mi ó yẹ dr olùtayọ falẹ́tí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ mm. sẹ́ńkẹ́sẹ́ńkẹ́ dúró náà mẹ́ta lọ́mọ kò wá jẹ́ kí ẹ̀mí láti ṣe ìròyìn ìwé ìròyìn mẹ́ta. n eh, bẹ̀ bá mú kọ̀ọ̀kan kọ̀ọ̀kan wà aláwọ̀ ẹ̀kọ́ ọjà aláwọ̀ ẹ̀kọ́ rí ni kama mu nkan kálẹ̀ àti kọ́kọ́ múdi nation amúlẹ̀ sí i. àjẹ́ múdi nation sunday káfíìsì <laughs> ajẹ́ pé ìwé ìròyìn ti the punch ọ̀nbẹ lọ́wọ́ tèmi ń bí ó kúkú tún lè ṣe bàlàbàlà débi bẹ́ẹ̀ni ti ẹ̀rọ ọba àríkẹrin mú wa àjò mọ́ the nation sunday ìbẹ̀ láàrin táyọ̀ ọkùnrin àti táyọ̀ ẹ̀kọ́ láfi ṣe ń sì mú ju ọlọ ọláyé mú ju ọlọ ẹja bá yín la ìkan tó kù àlàwẹ̀ ẹ̀kọ́ ni. ká sọ pé mi ò mú tírí àníyàn ìwé ìròyìn the nation. ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ojúmọ́ tó mọ́ ẹ ti mọ̀ pé àmújẹpo ní ilẹ̀ tó mọ́ àmújẹyọ̀ lẹ́nìí àtúnṣe bẹ́ẹ̀ àtúnjẹ mádùn bá bo ròyìn mọ̀ ni ṣe rí àpẹẹrẹ tí ń bẹ nínú ọ̀sẹ̀ tá a dáṣẹ̀ wọ̀ yìí ọbẹ̀ Èdùmàrè yóò fi rányìn ayọ̀ fún gbogbo wa ni o torí pé ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ìfà ìjọba lẹ́rẹ̀ ẹni lọ́wọ́ ni o mm. oṣù kọkànlá yóò kó àǹgára rẹ̀ kúrò nílẹ̀ nínú ọ̀sẹ̀ yìí oṣù kejìlá òun ó sì wọlé torí pé ọbẹ̀ Èdùmàrè jẹ́ kí ìkejìlá ojú kọkànlá lọ mm. oore wa ní oṣù yìí mm. yóò ju gbogbo eléyìí tá a ti ń gbà nínú oṣù tá a ti lò lọ́dún yìí lọ ìdùnnú àtayọ̀ tó pọ̀ láti fi wọ inú ọdún tuntun fresh náà pé bí oore ọ̀tun tó fresh yóò kárí gbogbo wa àmín. fresh fm one zero oh five point nine ilé orin ni o níbi arin kékeré kékeré kékeré kékeré kékeré kékeré kékeré kékeré ètò mm. tó ti ń rin kékeré jáde gbogbo ìgbà àti nígbà gbogbo tè ní òtún ní tẹ̀tì mm. ìbàdàn la wà nílé olúyọ̀lé olúlu ìpínlẹ̀ ọ̀yọ́ nìyẹn ìbàdàn ìlú tí gbé onílẹ̀ títún gbé àjèjì lẹ́nìí àtúnbẹ̀rẹ̀ sí ni máa gbé jáde fún yín kí ni wọ́n wí kí ni wọ́n sọ nínú àwọn ìwé ìròyìn tó bá wa wáde ẹ̀ṣẹ́ àti mohun tẹ́ ń gbọ́ ọmọ yín náà ni ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ́ fẹ́fẹ́ rè tó pọ̀ tó náà fẹ̀yìn fún ayọ̀ rẹpẹtẹ Oyètáyọ̀ Ọládìméjì MC Ansom agúnrégé elédè yóò mọ̀ agúnrégé fún wa ni lọ́wọ́ ọlọ́mọ wa ń tèmi o fèrè ayọ̀ ni mo fọn etí ayọ̀ ni ẹ mọ̀ bá mú fi gbọ́ ọ̀yá o táyọ̀ ọkùnrin àti táyọ̀ obìnrin ká máa taari ẹ̀ tayọ̀tayọ̀ sí etí yín láwọn kókó ìròyìn mm. tí wọ́n kó sínú àwọn mm-hmm. ìwé ìròyìn tó mm. lè tẹ̀ ń bọ̀ síbẹ̀ ká jù ú sí orí àgbàgbé. ọ̀dà kò burúkú bàjẹ́ tó bá jẹ́ ti àwọn kókó ìròyìn tó bá wà wá sóde pẹ̀lú ìwé ìròyìn èyí tí ó jáde fún ti tòní eh, ìwé ìròyìn Sunday Punch Sunday Tribune àti mm. The Nation Sunday bí kẹrin bá wá àjò mọ àmọ́ n tá n gbìyànjú láti sọ fún yín ni wípé láì ní àfikún tàbí àyọkú o iṣẹ́ gbogbo tí wọ́n èròyìn tí akọ́wásòde tọ́báràn àwàlàwà ó jẹ́ torí wípé ẹ̀yin gángan wà ń bẹ̀ láti fi etí gbéyàwó ẹ̀ tó kò burú o ńgbà tọ́já wípé lọ́dọ̀ tèmi ló ti ní í ṣíde báà láì fi ń gbẹ pé obìnrin náà ni ọkùnrin làdá àwa obìnrin madam bí a máa ń pè yín madam madam ìtumọ̀ rẹ̀ náà ni wípé kọ́kọ́rọ́ tó sí kọ́kọ́rọ́ tó tì í tọ́jà ti ọkọ yín ọwọ́ mm. yín náà lọ́wọ́ ẹ wá mọ̀ sí kọ́kọ́rọ́ yẹn ẹ mm. mọ̀ sí lò ọba òkè òní jẹ́ kí àdá àwọn ọkọ wa bọ́ sá wa lẹ́sẹ̀ tọ́ba rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tọ́ sí ọwọ́ iwájú àdá àwọn ó sì roko kálẹ̀ àmín àmín àmín àmín àmín àmín tọ́ba jẹ́ ti agbo òṣèlú ìròyìn sọ́dọ̀ sínú ì ìwé ìròyìn ti Sunday Punch yìí o ẹjẹ́ ń kúkú jẹ́ iṣẹ́ ti Okorocha ẹni ó wípé lórí ọ̀rọ̀ ètò ààbò tọpakasọ ní ìpínlẹ̀ Imo ó pé kọ̀sọ́wọ́ ọ̀hún nídìí ààbò sí o ìjọngẹlẹ́dẹ́ ìjọngẹlẹ́dẹ́ ó ní ọwọ́ ọ̀hún mọ́ ó ní kò sí àkúfàgò tó ń ti ọ̀pálámbá kankan nínú àpamọ́wọ́ ọ̀hún ìdí abáté wí àfikádìí ojú ìwé keje ìwé ìròyìn ti Sunday Punch tó jáde fún tòní níbi tẹ́ńtẹ́ àkọlé tí mo kà tán yẹn hmm. lórí ọ̀rọ̀ ti àrùn àjàká ti covid nineteen, ìjọba àpapọ̀ wípé àwọn àpàdé ọ̀rẹ́dà ni o gbogbo àwọn òṣìṣẹ́ ọba tí tí wọ́n bá tẹ̀tì láti lọ rèé ṣe ojúṣe wọn gba abẹ́rẹ́ èyí tí ń dènà kòkòrò àrùn covid-19 ó pọ̀ torí pé ìjọba àpapọ̀ ò lè lajúlẹ̀ báyìí kí tàlùbọ̀ kò wọ̀ ọ́ níbẹ̀ ní ojú ìwé keje náà nínú ìwé ìròyìn ti Sunday Punch tó jáde fún tòní. ó yẹ jẹ́ mú un lójúde ìwé ìròyìn Sunday Tribune eléyìí tó jẹ́ pé òun náà ló lè ti ń bọ̀ sí ń lọ́wọ́ o èyí tí wọ́n kọ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ láàárọ̀ tènìyàn ọ̀fẹ́ láti ojú ìwé kìíní ojú ìwé kẹrin ni ló ti gbé balẹ̀ bí àjà àbálẹ̀ ohun tó ní í ṣe pẹ̀lú èyí tá a mọ̀ sí ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà mọ̀ ni wọ́n ní jákèjádò orílẹ̀‐èdè nàìjíríà àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní máa pariwo sókè kégbàjarè ni wípé ẹ wo ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà ó ti ṣe bẹ́ẹ̀ ó ti ń láta o kọ́bẹ̀ kó ṣàánú ẹni nìyí wọ́n ní ìmúrasílẹ̀ eléyìí tó jẹ́ pé àwọn agbésùmọ̀mí mọ̀ tí ń múra alẹ̀ mọ́ ni láti lọ́ọ́ mọ́ dojúkọ bùbá eléyìí tó jẹ́ ti àwọn elétò ààbò gangan fúnra lára wọn bákan náà ni ọ̀rọ̀ tún jáde o tí wọ́n ní lórí ọ̀rọ̀ yìí wọ́n ní ọ̀rọ̀ yẹn tún lu jáde léyìí tí wọ́n fi ń pe ẹ wo àní àní ò sí àwa náà ti ń wá ojútùú sí ìyẹn ń jáde o látọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ aláàbò wọ́n láwọn náà ti ń gbọ́ o àwọn náà sì ti ń wo pé hmm, ọ̀nà wo làwọn náà gbà dé ọdẹ eléyìí tí ó mú eko ètò ààbò tẹ́kù ọ̀hún òfin ní jẹ àwọ̀tánlẹ̀ ọ̀rọ̀ yẹn ó ṣe bẹ́ẹ̀ ó pọ̀ ó dẹ̀ kẹnu ojú kẹrin ìwé ìròyìn Sunday Tribune ibẹ̀ láti jẹ́ iṣẹ́ lódìndí ṣẹ̀wárí ní ojú ìwé keje ìwé ìròyìn Sunday Tribune yìí kànkẹ́ náà àwọn tí wọ́n jẹ́ gómìnà gómìnà lẹ́gbẹ́ òṣèlú ọlọ́wọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà All Progressive Congress APC wọ́n ti fi ọ̀rọ̀ léde o wọ́n ní ní tàwọn ń tàwọn o àwọn ò ṣetán àbí àti bá ilé-ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè yìí jà lórí ọ̀rọ̀ pé gbangba làṣà ta ni ẹ máa fi dìbò abẹ́nú wọ́n ní kò la ìjà lọ́wọ́ ìntí kálukú ń fẹ́ ní kálukú ń sọ ọ̀rọ̀ yẹn ojú ìwé keje ìwé ìròyìn Sunday Tribune láti gbèjú òde. ọ̀dà kò burú nínú ìwé ìròyìn ti Sunday Punch náà ni mo ṣì wàyí láti ìta gbangba ìwé ìròyìn ta wíyí ni ìròyìn méjèèjì tí mo fẹ́ jẹ́ iṣẹ́ rẹ̀ ní alákànpọ̀ ń lọ́lọ́rọ̀ ìbalẹ̀ gbàgẹ̀sí ojú ìwé kẹrin bẹ̀ lágbo òṣèlú yìí náà ni o níbi tí ẹni tí ó ti gbà kan rí jẹ gómìnà ní ìpínlẹ̀ Sokoto Àtàírù Bàfarawa ó pé òun ó sì wà nínú òṣèlú títí títí títí tòun ègbó tòun ètò ni ó ní torí pé òun sì mọ̀ wípé òun nílò láti fi ọgbọ́n òun kún ọgbọ́n àwọn èrò lẹ́yìn ní ìlànà ti wípé ẹnu àgbà ńlọbi tí gbọ́ ọmọ ẹ̀ lójú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Punch ó tún wá fi ìròyìn kan ó fi ṣèrọ̀rí pílò ní ojú ìwé kẹrin náà ni o lágbo òṣèlú náà ni o níbi tí ògbóǹtagì ẹgbẹ́ òṣèlú wa progressive congress ní ìpínlẹ̀ zamfara sẹ́nitọ̀ kabir marafa òun náà mọ̀ wípé iṣẹ́ rí ẹ bá di tẹ́mi àti sàràkí tá ń tẹ̀ tá ń bà ó nítumọ̀ ìtumọ̀ rẹ̀ ẹ sì gbọ́ ẹni à ń gbéyàwó bọ̀ wá gbá bá kì í gbórí ìgànnà ọmọ hmm. agarun báyìí kọ́mọ wòran ọ̀nbẹ ní ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Punch. tó bá jẹ́ pé káwọ agbo òṣèlú ká sí ní mọ̀ yẹn gbádẹ́ ẹ̀ ni ẹ̀yà lọ sí ojú ìwé kọkànlá ìwé ìròyìn Sunday Tribune níbi tí wọ́n ti ń pè ní ìmúrasílẹ̀ ìbò gómìnà tí ó wáyé ní ọdún 2022 tá à ń wò lọ́ọ̀kan yìí ní ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní nǹkan yẹn o fàǹfà ń lọ lábẹ́nú lẹ́gbẹ́ òṣèlú alábùradà PDP àtẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ APC wọ́n ní inú ẹgbẹ́ kọ̀ọ̀kan ló ń fà á kájà ní ti ń ṣẹlẹ̀ ìyún bá àwọn gédéǹgbè ní ọwọ́ ọ̀sàlẹ̀ rẹ̀ ojú ìwé kẹrin ni wọ́n sì fi ìròyìn yẹn tì sí wọ́n ní ìgbìmọ̀ tí wọ́n sọ wípé kó lọ wá ojútùú sí gbóngbòngbòn eléyìí ti ń ṣẹlẹ̀ lẹ́gbẹ́ òṣèlú APC wọ́n ní wọ́n ti fi dá gbogbo wọn lójú o wípé àwọn ò ní ṣe ní sọ̀bẹ ṣèlú o bẹ́ẹ̀ kẹ̀sìwẹ̀ òun náà ni àwọn ò ní ṣe ní wípé ká fárí apá kan ká wọ́n ní láàrin pínrin bí wọ́n ti ṣe gangan nílé ọlọ́fà mọ́jọ ó ní àwọn ò fi pẹ̀tù sí ohun gbogbo ṣẹ̀wárí ní ti ọgbọ̀n ojú ìwé ọgbọ̀n náà nínú ìwé ìròyìn Sunday Tribune ọ̀rọ̀ òṣèlú náà ní bẹ́ẹ̀ wọ́n ní alága méjì ló jáde fún ìpínlẹ̀ Zamfara lẹ́gbẹ́ òṣèlú APC àti ṣèyí sí wọ́n ní fàákàjà lẹ́gbẹ́ òṣèlú náà ó túbọ̀ ṣe kíni o ó túbọ̀ fọ́nà ojú ni wọ́n ní ní ti àwọn igun tó jẹ́ ti Màtàwálè gangan fúnra lára rẹ̀ tí í ṣe gómìnà Màtàwálè wọ́n ní Dan Fulani òun làwọn yìí ń pé tó alága ẹgbẹ́ òṣèlú APC rèé sàǹfàrà wọ́n ní àmọ́ ní ti igun kejì wọ́n ní Mike Tako òun làwọn sọ pé kí ni Mike Tako ti tako òun lálága nígun tọ̀dọ̀ tàwọn bẹ́ẹ̀ ni Yari sọ̀rọ̀ Yari ni Yari o ó ní èmi ìfẹ́gbẹ́ òṣèlú APC lẹ̀ mo sì wà ń bẹ̀ Yari ni òfẹ́gbẹ́ yẹn lẹ̀ o ojú ìwé ọgbọ̀n nínú ìwé ìròyìn Sunday Tribune láti túṣu. adakọ̀ burú jẹ́ ká fìyẹn lọ rèé kàn síwèé ìròyìn ti the nation sunday náà kọ́ hmm. máa mọ́ bínú o lójú ìwé keje ń bẹ̀ nìròyìn kan tó gbé bọ́dì láti ìta gbangba rẹ̀ ẹni tí ń sọ̀rọ̀ ló kọ ti gómìnà samuel otom èyí tí ṣe ti ìpínlẹ̀ benue gómìnà samuel otom sọ wípé ọlọ́run ló dìídì kọ sí òun lọ́kàn gàràgà pé dìde ìránṣẹ́ mi lọ́ọ̀rẹ́ díje dupò fún sáà ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Benue ó pé tó bá jẹ́ tòní o hmm. òun ti rọra ń fẹ́ dúró lórí ìpele àkọ́kọ́ hmm. kó wọ́n sì fààyè sílẹ̀ fún àwọn míì ó ní ṣùgbọ́n lójú oorun lọ́lọ́run ti jíun pẹ́pẹ́ hmm. ló pé gómìnà Samuel Otom etí ẹ̀ mélòó bọ́bá ìpè méjì ni tó sì jẹ́ wípé ó fi gbọ́ ọ̀rọ̀ sí èmi olúwa rẹ lẹ́nu dìde kọ́ ọlọ́rin èé díje dupò tó sá ilé ọkọ̀ torí ìdí èyí òun àgbọ̀dọ̀ mọ̀jẹ̀ iṣẹ́ tí olúwa rán òun nípínlẹ̀ Benue tán níbẹ̀ ní ojú ìwé kẹfà inú ìwé ìròyìn ti The Nation Sunday kí n rọra jó eléyìí mọ̀ ní ojú ìwé yìí ti ṣe ìkeje ìwé ìròyìn ti The Nation Sunday náà ni wọ́n pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ kan wọ́n wòye wípé gbogbo ìgbèríko agbègbè ìletò déletò ní àbí òrùlé orílẹ̀-èdè wa Nàìjíríà ńlọyẹ kí àwọn òṣèlè tó lè rọmọ ọlọrẹ ṣe ńlẹ́ńbẹ̀ wọn adé o ẹ bọ́ ta o ẹ wá gba abẹ́rẹ́ apakòkòrò àrùn covid nineteen o ẹ dé o àti dé o ẹ bọ́ ta o wípé torí bókè ọ̀bá lọ bá mọ̀ọ́mọ̀ ó yẹ kí mọ̀ọ́mọ̀ lọ́ọ̀rẹ́ bókè ọ̀pọ̀ tí ọ̀fẹ́ dìde lọ́ọ̀rẹ́ gba abẹ́rẹ́ yẹn báwọn òṣèlè tó lera náà bá lọ́ọ̀rẹ́ bá wọn lálejò kò léèwọ̀ torí wípé igi gogoro mọ̀ gùn mí lójú àtòkèrè láti mọ̀ kìlọ̀ fún ojúwe keje ìwé ìròyìn ti The Nation Sunday mo ti jẹ́ iṣẹ́ yẹn. ok ẹ já lọ sí ojú ìwé karùn-ún ìwé ìròyìn Sunday Tribune níbi ọ̀rọ̀ tí ń jáde látẹnu Gani Adams Gani Adams sì fẹ́ bẹ́ẹ̀ ó fọhùn sókè lálálá ni o ó ní ìjẹ́ ẹjẹ́ mọ̀ gbàjarèrè láti ọ̀dọ̀ ti tòun àwọn akọlunibankẹ́jẹ́ ní tẹ́ẹ̀fẹ̀ èbó pè ní báńdíìtì wọ́n ti tira wọn pọ́npọ́npọ́n wọ́n ti wọ ìpínlẹ̀ Kwara tòun ìpínlẹ̀ Kogi o ẹ̀ má wòran ẹ̀ má dẹ̀ fi fúrú lẹ́gbẹ́kẹ́ èmi ti ṣe kí èmi ti já yín sí o wípé àwọn gidi gan kú kọlù ní bàǹkànjẹ́ wọ́n ti wọ ìpínlẹ̀ Kwara àti Kogi Gani Adams ló ń fọn rere bẹ́ẹ̀ ojú ìwé karùn ìwé ìròyìn Sunday Tribune láti túṣu ẹ̀dẹ́ ìsàlẹ̀ kòkò ẹ̀ wá gba eléyìí kápẹ́ níbi ọgbà ẹnu tọ́tọ́rọ́ pálawọnú àjà balẹ̀ mọ́ni wọ́n ní ní ìpínlẹ̀ Ẹdó ń ṣe ni àwọn gidi gan kú ají wọn gbé wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ ti jí DPO gbé nípínlẹ̀ Ẹdó ni o bákan náà ọ̀rọ̀ tún jẹyọ tó tún jáde tó tún jọ bẹ́ẹ̀ nílùú Àkúrẹ́ Àkúrẹ́ olóyè mẹ́kùn olúlu ìpínlẹ̀ Ondo wọ́n pe akan wọ́n mọ̀ gbẹ̀mí olólùfẹ́ méjì àti ọ̀rẹ́ wọn wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n kó òkùtù wọn lọ dà ah, sí ilé ìṣègá ojú ìwé karùn-ún ìwé ìròyìn Sunday Tribune làwọn yẹn tá a lè pè ní ọgbẹ̀nu tán. tó wọnú àjà àbálẹ̀ bí òṣèkótó di pé a lọ sójú ọjà lọ́rùn lọ́rẹ̀ polówó ń ta àgbékarí inú ìwé ìròyìn ti The Nation Sunday náà ni mo tún fẹ́ jó eléyìí mọ̀ lágbo òṣèlú nẹ ẹ ṣeun ẹ kú ọ̀rọ̀ ẹnu o àsọ̀kalẹ̀ ètè ẹ̀yìn òkú lè rí ẹ mọ̀ wí lọ́lẹ̀ yín látòkò wálé <laughs> lójú ìwé kẹwàá ìwé ìròyìn ti The Nation Sunday ni lágbo òṣèlú wọn pé àwọn alátìlẹyìn fún ti àtidíje dupò ààrẹ fún ẹni tí ṣe adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nílẹ̀ wa Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n pé àwọn alátìlẹyìn rẹ̀ ìní lórí ètò ìdìbò sípò ààrẹ ọ̀hún ìní wọ́n pé wọ́n ti wá ta ètò ìpolongo wọn nídìí kan lọ́rẹ̀ bá ẹ́mí àtìlú Ìlọrin àná wọn gbégbèsè yẹn o bẹ́ẹ̀ gẹ́lẹ́ nù ìwé ìròyìn ti Sunday Punch ti ń bẹ ní ọwọ́ mi ń bí ènì ni mo fẹ́ fi ṣe wọ́n pé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì ní orílẹ̀ wa Nàìjíríà ń ké síjọba lẹ́lẹ́kajẹ̀ka pé ẹ dákun bí ẹ ṣe gbájúmọ́ ìtọ́jú àwọn ògo wẹrẹ àti ètò ẹ̀kọ́ eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà kó lè bàa jẹ́ pé yóò túbà túṣẹ fún àwọn ọ̀dọ́ lọ́jọ́ iwájú oníkẹ́ gbájúmọ́ o àmọ̀ràn nu látọ̀dọ̀ àwọn ẹgbẹ́ òṣèfẹ̀yìntì fún ìjọba lẹ́lẹ́kajẹ̀ka ojúwe karùn-ún ìwé ìròyìn ti Sunday Punch ni mo ti rí gbogbo. lójú ìwé ọgbọ̀n elé eléyìí tá a fi gbọn gbogbo ẹ̀ lìṣó lé ojú ọjà jẹ́yìn yóò fara ìpínlẹ̀ sanfara ló gbé ti gbé ṣẹlẹ̀ wọ́n pe ọwọ́ àwọn ọlọ́pàá ó ti ṣe bẹ́ẹ̀ ó ti tẹ̀ kànáńjẹ́gbọ̀n ọ̀daràn kan eléyìí tó jẹ́ wípé òun ni máa kó oògùn fún àwọn tí wọ́n jẹ́ kànáńjẹ́gbọ̀n ẹ̀já wa gbéra láti bẹ̀ lọ sí ojú ọjà bá bá padà dé ṣe rí gbogbo àwọn àkòrí tá a ti fún yín á bẹ̀rẹ̀ sí ni máa túṣu rẹ̀ désàlẹ̀ kòkò ọmọ alájẹ ni wá ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀ ṣó o ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top sources. ó yàgbà kóòdì rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí níbi kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí black friday ó fi wáyé nílé iṣẹ́ top sources. sọfẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi oríṣiríṣi ní bọ́ọ̀ bá ṣe ń fẹ́. àtàwọn èlò ilé tí ń lona lọ́lọ́kun ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́ ó gbà wọ́n ẹ̀bùn kàbìtì kàbìtì. ó yá ní iléeṣẹ́ top sources tá a ṣe sí sí car building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olú iléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ ecobank challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú ilé grace lábẹ́ bíríìjì makola ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight. mama edu conversion school of course ọ̀gá ná bàbá. o bẹ́bí ah, ah, aṣọ ẹ̀ máa fa ìlà rẹ̀ kẹ́ o change télò ẹ̀ ni. <laughs> èmi màá ní télò ara mi báyìí. Ah, ìgbà wo lè di fashion designer o ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà. díẹ̀ mi ò like bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around ni mo fi ẹ̀rọ sí mama educom fashion school mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. wow how come. bó ṣe ya everybody lẹ́nu nìyẹn o mama Edu educom fashion school international standard ni wọ́n wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa kò dẹ̀ sí part of fashion design design tí wọn ò kọ́ wa yékéyéké aṣọ ọkùnrin ni tóbìnrin ni dresses lóríṣiríṣi wedding gown wò professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo ló ti wá rówó lọ mama ejukon fashion school. five thousand naira péré ni mo gba form mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama ejukon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation ń bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wẹ́ látọ̀nà jíjìn. oh eight one six nine oh five oh one four oh oh eight one six nine oh five oh one four oh. à ń sọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́run mo wà o. lọ́wọ́ ọlọ́run mo wà. bàbá dúpẹ́ orí àtúgbàmí rẹpẹtẹ abdulhakeem oyetayo ladimeji mc handsome mr lọ́wọ́ ọlọ́run ló tún pe gbogbo wa pé ká tún jọ parapọ̀ fẹ̀mí ìmoore hàn dọ́wẹ́kẹ̀ lọ́jọ́ àyájọ́ lọ́wọ́ ọlọ́run tọdún twenty twenty one three in one celebration ìfàmìyẹ dánilọ́lá award presentation ìfẹ̀bùhàn talent exhibition tó fi mọ́ ìfilọ́lẹ̀ àwo orin tuntun tádì bàbá ní thursday ọjọ́ kejì oṣù kejìlá nínú gbọ̀ngàn ayẹyẹ lafia hall àpáta ìbàdàn bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ torin tìjó ti lu tẹ̀fẹ̀ tàwàdà la máa gbádùn tai currency yinka james kabiru alayọ̀dẹ̀rẹ̀ àsàlátù fẹ̀mú lancaster wòlíì àgbà cute abiola eob ọ̀rọ̀ lọ́mọ pírísẹ́ńtà page one babatunmise queen norma mc always àti monsuru ọmọ àfà tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ nífẹ̀ẹ́ yẹn gan dr yinka ayefẹ́lẹ́ mon lólùgbàlejò ankara lọ́wọ́ lóhùndé ti wà fresh fm pẹ̀lú four thousand naira péré ẹ oh eight oh five six four three five one oh one lọ́wọ́ long day, proudly supported by Fresh FM Lafia Hall and Talvik favours of tao nibata àti lárinrin jù. ipò ọba dára orí tí ó dàde inú agorodẹ ni ti wà orí tí ó lè jìgbà lẹ̀kẹ̀ inú agorodẹ náà ni ó ti wà bẹ́ẹ̀ lórí tí ó lò mọ́sáàjì aṣọ ọba ti tanná yanranyanran àṣé ẹ̀yìn tí ó dépò yóò kọ́kọ́ tọ́ná wò á jẹ́ pé ọpẹ́ olórí àdáǹdá tán ni èyí ló mú kí mọ́gàjì òyedìran ọjà àbá ìbàdàn olóyè abdulgelil àdìsá òyedìran máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè ọba sálíù ọlásùpọ̀ àkànmú adétúnjì ajé ògúngún nísọ àkọ́kọ́ pẹ̀lú olórí wọn tí wọ́n tún jẹ́ aṣáájú ìyálòde ilẹ̀ ìbàdàn olóyè rashida àtọlọ́ládé adétúnjì àwọn ọ̀gbìnmọ̀ olúbàdàn àti gbogbo ẹbí oyèdìran ọjà àbá ìbàdàn pẹ̀lú ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ tó fi mọ́ gbogbo àwọn tí wọ́n gbọ́ tí wọ́n wá síbi ayẹyẹ ìfinijoyè mọ́gàjì oyèdìran tí ilé oyèdìran náà wá fi di ọ̀kan lára ọmọ oyè ilẹ̀ ìbàdàn mọ́gàjì oyèdìran olóyè àbùjẹ́lì ìlàdìsọ oyèdìran wá ṣàdúrà pé ohun rere báyìí láwọn mọ̀ bára wa ṣe o àṣẹ àjà balẹ̀ ìròyìn àti dé o lódìndí kábẹ̀rẹ̀ sinimá ọjà jùlẹ̀ lódìdí lódìdí náà sì ni o. ọ̀dà báyọ̀ mi ńlẹ̀ hmm? ilé ètò tiẹ̀ tún fi ṣe gẹ̀rẹ́sì ìpínpéjú ìgan kọ́lọ́ pẹ̀lú kọ́lọ́ ni wọ́n pe kọ́lọ̀ fún ọ láàárọ̀ èkó tó múra ni. tó o ti kà tán. ọ̀ya ah. ẹja lọ sí ọkàn máa bura máa sọ báwa bá ti ń wo táyọ̀ obìnrin pé bó ṣe múra àti bí ṣe ń bí a. ọkọ mi ló ní ẹrù ẹrù ẹyin mẹ́tẹ̀ẹ̀ta ń bà lánàá ẹrù orí ń bà òun ẹrù táyà ọkùnrin bà òun ó ti ń kọ́ ọmọ láfíà ọláìyá ẹrù ọkọ yóò báyà kú. ọmọ tó ṣẹlẹ̀ pé mo ní wọn mọ̀ jẹ oúnjẹ gbóná mọ́ káàrọ̀ wọn mọ̀ bàbá gbóná oúnjẹ tútù wọn mọ̀ jẹ hmm, káàrọ̀ lè lélẹ̀ ẹni ẹlẹ́yin ni mo ní um, nice guy. Ah, wájú ẹ fi táyọ̀ ọkùnrin lẹ̀ o mm, ẹ jẹ́ mi ọkọ̀ jùmọ̀ bíi èmi wá gangan ìròyìn tá a pè ní ajá balẹ̀ ìròyìn ìkànnì fresh one zero five point nine ilé orin challenge nílùú ìbàdàn tọ́jú agbo òṣèlú ẹjẹ́ àṣìdè ń bẹ̀ tààràtààrà láti ìta gbangba àwọn ìròyìn ti sunday punch níbi tí okorocha ti sọ̀rọ̀ ẹni tí ó ti fìgbà kan rí jẹ́ gómìnà ìpínlẹ̀ imo rochas okorocha ńlọ ni ọwọ́ ọ̀hún mọ́ o gbogbo ara ọ̀hún gan mọ́ pẹ̀lú ó pé kò sí ọwọ́ òun kankan níbi àbòsí nípa wípé ètò ààbò tó pakasọ ní ìpínlẹ̀ Imo wọ́n pé wọ́n ká ọwọ́ òun mọ́bẹ̀ pé òun ni òun ṣe agbátẹrù agbódegbà bàbá àṣàlẹ̀ fún àwọn tí ń bá ìpínlẹ̀ Imo wọ̀jọ̀gbọ̀n nípa mímọ dàlúrú dàlúrú gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Imo ó pé ọwọ́ ọ̀hún mọ́ o bẹ́ẹ̀ yẹn bá dẹnu àpamọ́wọ́ ọ̀hún kò lè bá àkúfọ́ àgò débi ọ̀pálámbá bíi tí wù kó mọ̀ nígbà tí ń gba ẹnu gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Imo ọ̀hún sọ̀rọ̀ ìyún ẹni tí ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ ń mọ́kímọ́kí fún un lórí ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú aráàlú ní ọgbà ẹnu gómìnà tẹ́lẹ̀ rí ìpínlẹ̀ Imo ọ̀hún Rochas Okorocha sọ̀rọ̀ torúkọ tiẹ̀ sì jẹ́ Sam Onwu Emedo ó pé gbogbo ẹ̀sùn tí wọ́n fi ń kan Rochas Okorocha ó pé kọjọ́ kò tiẹ̀ fara pẹ́ rárá ó pé gómìnà tẹ́lẹ̀ rí ìpínlẹ̀ Imo Samuel Okorocha ó pe ẹ̀yìn òròcha sòkòròcha ó pe gbogbo ọ̀nà tí àlàáfíà ó fi jọba ní àkókò tó fi ṣèjọba ó ní kódà gan kó tó dé ìdí òṣèlú ìní tí ń wà àlàáfíà ìpínlẹ̀ Imo ìgbà tó tún gbé àpótí gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Imo ó tún jẹ́ ẹni tó jẹ́ olólùfẹ́ àlàáfíà ìgbà tó tún ṣèlú ré kọjá lọ nípínlẹ̀ Imo tẹ́lómi náà tó tẹ́wọ́ gba ètò àkóso ó pé gbogbo orin tí ń kọ mọ́tò lórí tẹlẹ́mù àti àwọn alátìlẹyìn rẹ̀ létí nípínlẹ̀ Imo ní wípé ẹ dákun o ẹ jẹ́ kí àlàáfíà ó jọba o ẹ dákun o ẹ má bá wọn lọ́wọ́ sí dàlúrú dàlúrú o ó pé kódà òun gan sì ti fìgbà kan rí gbéra ńlẹ̀ lọ rèé bá àwọn olóṣèlú akẹgbẹ́ rẹ̀ wípé ẹ dákun ọ̀nà wo la fi lè jẹ́ kí ìpínlẹ̀ Imo kó tùbà kó tùṣẹ́ ó pé kódà gbogbo àwọn ọ̀dọ́ tó dàbí gbà pé wọ́n máa fẹ́ foro yarọ́ máa lọ́wọ́ sí mímọ́ gbọ́mi wàhálà kaná tí wọ́n kó àpòlá agisindi tí wọ́n máa jò hìhì ìní gómìnà tẹ́lẹ̀ rí ìpínlẹ̀ Imo Rocha Sokorocha ìní máa bá ìní máa pẹ̀tù sí wọn nínú ní ìlànà ti wípé ọwọ́ tó bá dilẹ̀ ń lè sùn bẹ̀ níṣẹ́ ojú tọ́ba dilẹ̀ ìnirò rẹ̀ sọ tó sì jẹ́ wípé gómìnà tẹ́lẹ̀ rí ìpínlẹ̀ Imo Rocha Sokorocha a máa tún ṣe ètò ìrónilágbára fún irúfẹ́ àwọn ọ̀dọ́ tó bá dàbí gba wípé wọn ò ríbi lọ tọ́já pé láti pàṣẹ bẹ́ẹ̀ ni àwọn ará wọn fi wá máa pè wọ́n máa kó sí wọn nínú máa wá lọ́wọ́ sí jàgídíjàgan ètò òṣèlú wípé rocha sokorocha yóò lọ rèé bá ìletò déletò lálejò abúlé dábúlé lálejò yóò lọ rèé bá wọn olórí àdúgbò kọ̀ọ̀kan yóò lọ rèé bá wọn ṣèpàdé kí ni tó kù ládùúgbò yín kí ọ̀nà àwọn wo lẹ rò pé inú ń bí àwọn wo lẹ rò pé wọ́n fẹ́ máa dúró dúró àfòrò yàrá láti pàṣẹ nǹkankan sí nǹkankan ọ̀dà aláàánú onítọ̀rí àánú ẹni tó nífẹ̀ẹ́ ọmọ làkejì tó sì nífẹ̀ẹ́ àlàáfíà pé ni Rochas Okorocha ìpínlẹ̀ Imo ṣe o tó ti fìgbà kárí já gómìnà ń bẹ̀ ẹni tí ń gbẹnu sọ fún Sam okú ẹmẹdọ ńlọ pé gbogbo ẹ̀sùn tí wọ́n fi ń kàn án ó ní rárá àti rárá kò jọ o kò fara pẹ́ pé ní lọ́wọ́ sí kí ètò ààbò ìpínlẹ̀ Imo kọ́mọ fararọ pé ń lọ dúró gẹ́gẹ́ bí agbódegbà ó ní kí wọ́n wọ́n rìn mí ìkọ́ ò bíjà bá ń bẹ̀ ń bẹ̀ kí wọ́n jẹ́ wọ́n tètè parí ẹ̀ ni pé kò sọ́wọ́ rocha sokorocha nídìí àbòsí ètò ìdìbò ìpínlẹ̀ Imo nígbà tí ọ̀rọ̀ ń tẹ̀ síwájú níbi ìpàdé àwọn oníròyìn eléyìí tí ó wáyé ní àná ọjọ́ àbámẹ́ta sátidé tí ẹ pé gògògò ni àwọn oníròyìn ní ọ̀rọ̀ ti ẹni tó ti gbà kárí já gómìnà ìpínlẹ̀ Imo ọ̀hún ní ọrùn ọlọ́rìí bá alálejò ní ilégbè rẹ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Imo wípé bàbá kílẹ̀ lè sọ sí ẹ̀sùn tí wọ́n fi ń kàn yín yìí torí wípé bọ́wé bá jòwé ẹni tá a bá lè fèsì ẹ̀rùjà ní ba onítọ̀hún wọ́n ní ní gómìnà tẹ́lẹ̀ rí ìpínlẹ̀ Imo rocha sokorocha lónìí ẹ̀gbọ́n àìsínbẹ̀rẹ̀ ìbánidásí gbogbo ohun tí mo lè wí tí mo lè fẹ́ wí bí mo wà ń bẹ̀ bí n ò sí ń àwọn tí wọ́n jẹ́ látìlẹ́yìn mi tá a jọ ṣe wọléwọ̀de wọ́n lè sọ̀rọ̀ wọ́n lè sọ ti ń nínú mi àti tí mo ti ṣe eré kọjá àti tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ àti èròǹgbà mi fún ìpínlẹ̀ Imo lọ́jọ́ iwájú ìwọ ọ̀wágbẹ́nu mi sọ̀rọ̀ ní ìlànà ti wípé ọmọ mi jura mi lọ wọ́n ní ní Sam Okuemedo ńlọ́ba tẹnubọ̀rọ̀ yìí ló pé ẹ̀yin oníròyìn kò yẹ ká ẹ mọ̀ ṣiṣẹ́ yín bí iṣẹ́ náà torí wípé ẹni rán ni níṣẹ́ làbẹ̀rù àìbẹ̀rù ẹni tá a jẹ fún ṣáà rí bí wọ́n bá ní kankan tí wọ́n fẹ́ bá Rocha Sokorocha fà tàbí tí ẹnì kankan tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ wọ́n wá bá tààràtààrà èwo làbùrọ̀ mọ́ lukuru mọ́ lu àjà mọ́ fapájánú mọ́ jẹsẹ̀ mọ́lẹ̀ lábẹ́nú ẹbí ẹni tó ní ọ̀rọ̀ ni wọ́n wà á bá tààràtààrà wọn ò nílò àti mọ́ bàá lórúkọ jẹ́ ẹ̀ Rochas Okorocha ọwọ́ ẹ̀ mọ́ o wọ́n pe làwọn oníròyìn pé ṣé bó ti rí lọ́dọ̀ yín bàbá ọ̀dà kò burú àwọn tó ti gbọ́ abala tọ̀dọ̀ ti yín àwọn sì lọ rèé gbé síta gbangba iná ni wọ́n fi wá bẹ ìwé ìròyìn ti Sunday Punch lọ́wọ́ ẹ̀ láti lè jábọ̀ ntí Rochas Okorocha tó wí lórí ẹ̀sùn tí wọ́n fi ń kàn án ní ìpínlẹ̀ Imo tó àjá àbálẹ̀ ìròyìn ni o ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ ti agbo òṣèlú la fi ṣíde kágbápò òṣèlú ọ̀hún ká tún fi tẹ̀síwájú dáadáa ni o lójú ìwé keje ìwé ìròyìn Sunday Tribune wọ́n pe ọ̀rọ̀ ti ń jáde o látẹnu àwọn gómìnà eléyìí tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC léyìí tí wọ́n fi ń sọ̀rọ̀ lórúkọ gbogbo gómìnà lápapọ̀ ńlẹ̀ yìí pé kò sí ìjà kankan pínrín o pẹ̀lú ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè Nàìjíríà lórí eléyìí tí wọ́n fi pé ìbò abẹ́nulẹ́gbẹ́ òṣèlú kó máa jẹ́ gbangba làṣà tà nígbà tó bẹ̀rẹ̀ sí ní máa nájú ọ̀rọ̀ síta ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ àwọn gómìnà ìyún ẹni títún ṣe gómìnà ti ìpínlẹ̀ Kebbi ìyún Àtíkù Bàgúdù tó jẹ́ ti ẹgbẹ́ àwọn gómìnà lẹ́gbẹ́ òṣèlú APC òun náà ló ṣe bẹ́ẹ̀ tó máa fi ọ̀rọ̀ ọ̀hún síta ó ní pẹ̀lú bí ọ̀rọ̀ ti ṣe ń lọ táwọn náà sì ń sọ̀rọ̀ pé ẹ wo àtúnṣe tòun àtúntò àti àtúnbù bẹ́ẹ̀ ṣe túbù ní òfin eléyìí tó rọ̀ mọ́ ti ìlànà ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà tílé eh, aṣòfin ńlẹ̀ yìí tí wọ́n pé tó àwọn ti fi orí oko rẹ̀ sọ ọ̀ọ́dúnrún o wípé ìbò abẹ́nú ẹgbẹ́ gbangba làṣáta ni wọ́n mọ̀ fi ṣe é ó ní ìyìn táwọn náà sì wí gẹ́gẹ́ bí àwọn gómìnà gómìnà táwọn náà pé àwọn ọ̀gbà wọlé bẹ́ẹ̀ lérò títí tàwọn àwọn ọ̀fẹ́ bí ilé ìgbìmọ̀ asòfin lórílẹ̀‐èdè yìí bí wọ́n ti ṣe jàn ló ń tẹ̀hún ìyìn táwọn náà rò ń táwọn fẹ́rẹ̀ẹ́ ó ní àwọn èèyàn kan ń rí bí ìgbà wípé àwọn jọ ń lọ́kìtì pín àbí wípé ìjà ń bẹ ń bẹ ó ní kò sí ìjà kankan ń bẹ ń ti ń jẹ́ ìjọba àwa ara wa gangan nù ìwọ òwì tiẹ̀ bó o ṣe rò ó èmi náà ó wí tèmi á sì wàá fẹnu gbogbo ẹ̀ á fi gún ibì torí pé a kì í gbé àwòrán gẹ̀gẹ̀gẹ̀ kó mọ̀ níbi tá a padà fi tì sí i ó ṣe é lálàyé o ó ní kò sí píntín ń ti ń jẹ́ ìjà láàrin àwọn o bákan náà ó ní òun náà sọ̀rọ̀ lẹ́ni tó jẹ́ wípé òun ni igbákejì àwọn gómìnà ọ̀hún ìyún tó ti ń ṣe gómìnà ti ìpínlẹ̀ Sokoto wọ́n ní òun náà fi ọ̀rọ̀ léde ọ̀nàrẹ́bù Aminu Waziri Tambuwa òun ṣe lálàyé ó ní ìṣọ̀kan òun là ń fẹ́ o lórílẹ̀‐èdè Nàìjíríà tòun ìdàgbàsókè ó ní iṣẹ́ wá rí ìdàgbàsókè ìpínlẹ̀ tàbí orílẹ̀‐èdè kọ̀ọ̀kan òun tí yóò bì òun ni àjọṣepọ̀ tó gúnmọ́ láwọn ẹgbẹ́ òṣèlú àti òun àjọṣepọ̀ tó gúnmọ́ láwọn ẹ̀yà ẹ̀yà pẹ̀lú àjọṣepọ̀ tó gúnmọ́ lábala ti ẹlẹ́lẹ́sìndè oníṣẹ́ rí tá a bá ti rí mẹ́tẹ̀ẹ̀ta ń ṣe tí ò sì fà á kájà láwọn ogun mẹ́tẹ̀ẹ̀ta orílẹ̀-èdè ó sì máa tẹ̀síwájú nínú ìṣerere tòun ayọ̀ tó mọ̀ pọ̀ gidi gan mọ̀ ní ọ̀rọ̀ ní jáde o lánàá òde ti ṣe ọjọ́ ẹtì Friday ní ìpínlẹ̀ Èkìtì ni àwọn méjèèjì náà ti taari ọ̀rọ̀ ọ̀hún kìtì bọ̀bọ̀ ṣe ti àráyè nígbà tí wọ́n lọ ṣe bẹ́ẹ̀ tí wọ́n lọ bá gómìnà ti ìpínlẹ̀ Èkìtì Káyọ̀dé Fáyẹ̀mí tí wọ́n lọ bá a láti ṣí àwọn iṣẹ́ àkànṣe kan tí wọ́n ní ó fi sọrí ọdún kẹta rẹ̀ lórípò wọ́n ní ojú ọ̀nà tó ti ìjàn lọ sí ìlú péjú tòun eléyìí tó ti aramọkọ máa lọ sí ẹ̀rìn jiyàn wọ́n ní àti eléyìí tó ti òye ayédè lọ sí ìṣàn tó fi dé ọ̀tún òun náà ni àwọn iṣẹ́ àkànṣe ìròyìn yẹn gùn ọkẹ́nu gan belenja amójá ojú ìwé keje ìwé ìròyìn Sunday Tribune ni ṣàwárí lọ́wọ́ ọ̀sàlẹ̀ rẹ̀ ní tó jọra káfí wéra èèpo ẹ̀pájọ kóso ẹ̀ lírí ni o lẹ́gbẹ́ òṣèlú APC yìí kan náà mọ̀ ní wọ́n ní ọ̀rọ̀ tí ń jáde o tí wọ́n ti ń pé tó ẹ wò ó yọ̀ọ̀dà o kọjá yìí pé ẹ̀yà Ìgbò náà lẹ́ẹ̀fà kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà nígbà tó bẹ̀rẹ̀ sí ni máa sọ ọ̀rọ̀ jáde ó pé ìbò gbogbogbò tó ń bọ̀ ní ọdún 2023 yóò dà kó jẹ́ pé ẹ̀yà ìgbò náà ni wọ́n fà kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ ààrẹ wọn lẹ́yìn tó fi ọ̀rọ̀ ọ̀hún síta náà ni ìkan lára àwọn ìkànkùgbò lẹ́gbẹ́ òṣèlú ọlọ́wọ̀ All progressive Congress ìyún olóyè Uche Nwosu wọn ni ó ṣe é lálàyé pé kan táwọn èèyàn kan sọ káàkiri pé ẹ wo bí gbò bá fi lè di ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà àní àní òsì wọ́n ya dànù kúrò lára orílẹ̀‐èdè ni wọ́n kàn pàṣẹ wàá ó ní kí ló dé ẹ sì ń sọ irú ọ̀rọ̀ báyìí jáde ó ní kò lè rí bẹ́ẹ̀ àhesọ ọ̀rọ̀ lásánlásán òfúùtù fẹ́ẹ́ tẹ ọ̀rọ̀ sí ni àṣà tí ò ní kàn òun ìlú àbújá ló ti sọ̀rọ̀ fún àwọn oníròyìn ó ṣe é lálàyé o ó ní ìyìn tí òun fẹ́ ń tòun tóun sì ń sọ òun náà ní kó jẹ́ wípé kìí ṣe wípé a kàn sọ pé tó a pín igun alága ẹgbẹ́ òṣèlú sí ìlà oòrùn gúúsù o ó ní irú àwọn nǹkan báyìí tán pé àwọn kan ń béèrè fún àwọn ò béèrè fún o ó ní táwọn fẹ́ ni káwọn náà ti ẹ̀ di ààrẹ orílẹ̀-èdè yìí ó ní ẹjẹ́ àjọ wò ó ǹjẹ́ ẹ mọ̀ pé ìwọ̀ oòrùn gúúsù àti gúúsù gúúsù ilẹ̀ yìí gbogbo wọn pátá náà lọ́jọ́ wípé wọ́n ti tọ́ ipò wò ẹ̀wá jẹ́ apin kápin eré kásì tún láàrin ó ní ẹ̀bẹ́ rí Ọbásanjọ́ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹ̀bọ̀rọ̀ òwú ó ní ìwọ̀ oòrùn gúúsù ló ti wà ọdún mẹ́jọ gbáko ló sì lò gẹ́gẹ́ bí ààrẹ oníṣẹ́ bẹ́ẹ̀ rí Goodluck Jonathan náà òun náà wá láti ìlà oòrùn gúúsù ó ní iṣẹ́ wá rí àwọn náà báyìí ó ó yẹ kí àwọn náà káwọn ọtọ́ kìíní wò ẹ fẹ́ mọ bí ó ti ṣe lọ gangan ojú ìwé keje ìwé ìròyìn Sunday Tribune ibẹ̀ níjẹ́lẹ́ ń jálè mí kànjá sí orí agbágbé o. ọ̀dà kò burúkú àbọ̀ látàgbọ́ ọbẹ̀ yẹn ojú agbo bí tọ́jú agbo òṣèlú náà ni èmi sì wà o ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Punch ni mo gún wá sí i níbi ìròyìn tó ní ṣe pẹ̀lú ti Bàfárá wí ẹni tí jábẹ́ náà ni ẹni ó ti fìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Sokoto Àtàírù Bàfárá wá ẹni tó wípé títí tóun ó fi gbọ́ tóun ó fi tọ́ náà ni òun ó wà nínú ẹgbẹ́ òṣèlú àní agbo òṣèlú tóun ó sì wà ń bẹ̀ láti máa ṣe ohun rere eléyìí tó lè mú orílẹ̀-èdè wa Nàìjíríà gòkè àgbà nígbà tí ń sọ̀rọ̀ ló pé òun ò fìgbà kọ́ọ̀kan ní fàsẹ́yìn o ní ìpínlẹ̀ Sokoto ló sì ti sọ̀rọ̀ ọ̀hún ní àkókò tó fi ń dá gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party lójú àti àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Democratic People's Party ìyún DPP ó pé gbogbo ń tó bá lè mú ìdàgbàsókè bá agbo òṣèlú iná ni yóò jẹ òun lógún bí ìgbà tí ológun ẹrú bá kú táṣọ rẹ̀ tọ́jọ́ kan oṣù ó ní títí tóun ó fi gbọ́ tóun ó fi tán òun ò ní lọ́kàn láti máa díje dupò kankan mọ́ bẹ́ẹ̀nìkan ti ẹ̀dá lọ́sọ̀ àwọn sọ wípé wọ́n mọ̀kọ́ lórin torí wípé ẹnìkan kì í jẹ kílẹ̀ ó fẹ̀ gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Sokoto ọ̀hún Àtàírù Bàfarawa ẹni tí wọ́n sọ wípé ní gbọ̀ngàn pàdé èyí tó fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ilé rẹ̀ iná ni àwọn olóṣèlú kan ni wọ́n ti wá ba lálejò pàápàá tí wọ́n ti ẹ̀tún wá jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú DPP Democratic People's Party wọ́n ni wọ́n wà ń sọ fún baba wípé ọ̀nà wo ló fi lè ṣàtìlẹ́yìn pé àwọn ọ̀fẹ́ kọ́fà sẹ́yìn lágbó òṣèlú tọ́lá àwọn mọ̀ yìí pé bọ́mọ kékeré bá ń ké igi lóko àgbàlagbà ní mọ ibi tí òwò sí o wípé iná ni ọ̀rọ̀ òṣèlú ṣe jẹ́ wípé ọ̀nà tí àwọn èrò ẹ̀yìn àti èrò lẹ́yìn àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ nídìí òṣèlú tí wọn ò fi ní ṣe ọkọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wà tàbí ṣe ètò àkóso darí iná ni àwọn nílò ìmọ̀ràn baba sí i wípé àwọn gbọ́ wípé baba ọ̀fẹ́ dá sí ọ̀rọ̀ kankan tó bá jẹ mọ́ agbo òṣèlú mọ́ wọn ní àkókò náà ni gómìnà tẹ́lẹ̀ rí ìpínlẹ̀ Sókótó Àtàírù Bàfàràwá ti wá ní à ta ló wí ta ń kọ́ lónìí ta lọ́dọ̀ aláṣà òun ọ̀dá sí ti ń lọ lágbo òṣèlú mọ́ wẹ̀ irọ́ ni o pé tó bá jẹ́ pé yẹn ni tóun ó fi gbó tóun ó fi tọ́ kùjọ́kùjọ́ iná ni òun ọmọ dá sọ̀rọ̀ níbi tó ti yẹ kó wọn sọ̀rọ̀ àtẹni tó yẹ kó wọn sọ fún lọ́nà tó fi lè jẹ́ wípé bóun bá fi ẹnu òun kí obì fún wọn wọn wọ́n lè má jẹ́ o kò léèwọ̀ bí wọn bá jẹ́ ṣùgbọ́n bó ń bá fẹnu sọ̀rọ̀ bí a bá mú un lò wọ́n ó ti mọ̀ yìí pé ọgbọ́n ọlọ́gbọ́n ni kì í jẹ́ ká pé àgbàlagbà níwèrè ní ìlú tiwa mú ìmọ̀ràn sọwọ́ sí gbogbo ẹgbẹ́ òṣèlú yòówù tí ń bẹ ní abíòrù lórílẹ̀‐èdè wa nàìjíríà wípé ṣe fẹ́ gbọ́ ẹnikẹ́ni tó bá ní lọ́kàn láti díje dupò kan ní abẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú yòówù tó bá wà ní orílẹ̀‐èdè wa nàìjíríà bóńtàn bá ti ní lọ́kàn pé òun fẹ́ ṣiṣẹ́ sìnlú ni tí ò ní lọ́kàn láti jẹ ìlú ẹ rí i pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó bá dọ́rọ́ yè tán yóò lè ṣe ntọ́yẹ kó ṣe yóò sì lè fakọyọ kò sì ní bọmọ jẹ́ kò sì ní jáwọn aráàlú kulẹ̀ àmọ́ ní tòun o òun sì wà nínú òṣèlú gbẹngbẹng títí tòun ègbó tòun ètọ́ nínú orílẹ̀-èdè wa nàìjíríà níbẹ̀ ní ojú ìwé ìtàpé ní ìkẹrin ìwé ìròyìn ti sunday punch. bó bá jẹ́ ti ojú ìwé kẹrin the punch nìyẹn àbí hmm. tọ́jàtọ́jọ́ sunday yàá máa bọ̀ ní ojú ìwé kẹrin sunday tribune náà ẹ̀rín ìdùnnú ẹ̀rín ayọ̀ ni ó máa jẹ́ fún gbogbo mùtúmùwà wa ọ̀rọ̀ tó ń jáde ńbẹ̀ lónìí ń ṣe o pẹ̀lú pé ẹ wò ó ẹ̀jẹ̀ ká fura o ètò ààbò ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní wọ́n ti yọ ọgbọ́ kínní ọ̀hún sì ti yọ bóde o wípé àkàràǹjágbá wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ lọ mọ́ kọlu àwọn bùbá eléyìí tó jẹ́ ti àwọn ọmọ ológun tòun àwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n ní ọ̀rọ̀ yìí ló bẹ̀rẹ̀ sí ní yọ kóró bọ́ sí òde o léyìí tí wọ́n fi ń pe ẹ̀jẹ̀ yà já tètè múra kalẹ̀ torí pé gbogbo àwọn tọ́já wípé wọ́n jẹ́ agbésùmọ̀mí ni wọ́n ti ṣetán báyìí pé àwọn ibi tí wọ́n dìídì fi àwọn ọmọ ológun sọ̀dọ́ sí òun pàápàá láwọn ẹnubodè ẹnubodè káàkiri orílẹ̀-èdè nàìjíríà làwọn ó ti lọ máa kọlù wọn máa fínà mọ́ wọn wọn lè ọ̀rọ̀ yìí ló jẹ jáde láti ibi nǹkan kankan eléyìí tí wọ́n ń pè ní ìwé ìtanilólobó èyí tí ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ ti ìpínlẹ̀ Ògùn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi léde o léyìí tó jẹ́ ti iléeṣẹ́ aṣọ́bodè wọ́n ní wọ́n ṣe lálàyé ni o wọ́n sì ń sọ wípé àwọn ti yọ ọgbọ́ o káwọn ó sì ya tètè fọn rere ẹ̀ sétí gbogbo àwọn òṣìṣẹ́ aláàbò kíkó owó lè sán ṣòkòtò rẹ̀ gírígírí ni wọ́n pé nínú àtẹ̀jáde ọ̀hún eléyìí tí ẹni tí ó fi léde tó buọ́lù ìyún ẹni tó jẹ́ olùdarí àgbà fún ẹ̀ka ti ètò ààbò ní agbọ́ni òtún ti ìpínlẹ̀ Ògùn MB Abdullahi wọ́n ní ibẹ̀ yìí ló ti pé àwọn agbésùmọ̀mí tòun àwọn ọ̀daràn gbogbo ni wọ́n ti ń gbèrò tí wọ́n sì ti ń pàráàrò tú gbirigbiri sùn papọ̀ tí wọ́n ń sùn bìrìbìrì ojúnà tí wọ́n fi lọ́ọ́ mọ́ ṣe ìkọlù bá àwọn òṣìṣẹ́ aláàbò léyìí tó fi lè jẹ́ wípé ẹ̀rù ọmọ jẹ̀jẹ̀ yóò túbọ̀ balẹ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní ìwé ọ̀hún ló fi léde tó sì fi déètì ti ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kọkànlá ọdún ìsì o léyìí tó ní ẹ wo wọ́n ti ń gbèrò láti lọ́ọ́ mọ́ kọlù onírúurú bùbá òṣìṣẹ́ aláàbò ní àwọn agbègbè agbègbè lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyún bá àwọn ojú ìwé kẹrin náà kankan náà mọ̀ràrà múyùn belenja ẹ̀ máa wò yòókù tán ẹ̀já ọ̀rá gbé ojú lọ sí ọwọ́ nǹkan míì tó náà jẹ́ ètò ààbò lójú ìwé nǹkan kan náà ọ̀rọ̀ ti ń jáde o látẹnu ààrẹ ọ̀nà kakanfò tilẹ̀ yorùbá mọ̀ ni ibà Gani Adams wọ́n pé bàbá ti fọn rere jáde orí ọ̀rọ̀ ètò ààbò yìí náà ni wọ́n sì ń sọ̀rọ̀ sí si, wọ́n pé ẹ fura ẹ fura o ìfura lóògùn àgbà wọ́n ní bí baba bí wọ́n ṣe mú lóhùn tantan tanu o wọ́n ní wọ́n sọ ọ́ lálàyé wípé hmm, mímú eléyìí tí wọ́n mú arákùnrin kan léyìí tí wọ́n pé ó mú àwọn nǹkan eléyìí tó lè bú gbàmù kí ó sì di pé ìjàmbá ṣẹlẹ̀ tí wọ́n mú un àti bí wọ́n tún ṣe mú báwọn ọlọ́pàá tún ṣe mú àwọn kan náà tó pé wọ́n kó àwọn nǹkan èyí tó jẹ mọ́ ohun ìṣenilọ́ṣẹ̀ ọ̀hún wọ́n lè dákun iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ mọ̀jì ó jẹ́ wípé a kàn gbọ́ àlọ́ ni àgbọ́ àbọ̀ ẹ̀ rí i dájú wípé ẹ túṣu désàlẹ̀ kòkò lórí ìṣẹ̀lẹ̀ yẹn kọ́wọ́ sì ba àwọn èèyàn kẹ́ẹ̀sì rí pé wọ́n fojú winá òfin wọn nínú ọ̀rọ̀ Gani Adams ibẹ̀ náà ló mọ̀ ti ṣe é lálàyé wípé hmm, ẹ̀jẹ̀ aṣọra kásì mọ́ fura pàápàá jùlọ ní gbogbo ààyè eléyìí tí a wà báyìí o torí wípé olóbó ti ń ta àwọn náà wípé nǹkan fẹ́ yan ọkàn wọ́n ti ń múra lẹ̀ wọ́n wá ké sí gbogbo àwọn tí wọ́n jẹ́ gómìnà gómìnà lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà nílẹ̀ káàárọ̀ òjìrè wípé ẹ dákun ẹ má fi fúrúlé gbẹ́kẹ́ lórí ọ̀rọ̀ ètò ààbò ẹ wo ẹ̀yin ìpínlẹ̀ wọn wọ̀nyí ẹ tètè sánso ààbò gírígírí ọ̀nà méjì ni ẹ sì fi sàn ẹ ṣera yín ní òṣùṣù ọwọ̀ ẹ jẹ́ kí àlàáfíà ó láàrin yín torí pé nínú àlàáfíà ìṣepọ̀ ilé èèyàn fi lè jagun tí ó sì fi ṣẹ́gun ọ̀rọ̀ tí bàbá sọ ọmọ pọ̀ gidi gan mọ̀ ní ẹ fẹ́ wo gbogbo ẹ̀ tán ojú ìwé kẹrin ìwé ìròyìn Sunday Tribune lèmi ti mú kéèké tí mo ké. jẹ́kẹ́ mi náà fìyẹn lọ sí ojú ìwé kẹfà ìwé ìròyìn ti The Nation Sunday lórí ọ̀rọ̀ ti àrùn àjàkálkò ti COVID-19 ni bíjọba àpapọ̀ ṣe ti pa á láṣẹ o wípé wòye ọjọ́ àkọ́kọ́ oṣù kejìlá ọdún tá a wà yìí ti ṣe ọjọ́rú Wednesday tí ń bọ̀ káwọn òṣìṣẹ́ ọba ìjọba àpapọ̀ láti ìpele kejìlá sí ọwọ́ ọ̀sàlẹ̀ báyìí pé kí wọ́n wọlé padà sí ẹnu iṣẹ́ wọn torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n pé ilé náà ni wọ́n ti ń ṣiṣẹ́ ṣọwọ́ sí àkótó ìjọba o gẹ́gẹ́ bí ó ti ṣe jáde nínú ọ̀rọ̀ ọ̀hún tó ń ti àṣẹ wọ́n pé látàrí ti àrùn àjàkálùkò covid-19 tó di gbajúgbajà káàkiri orí mẹ́rẹ̀ẹ̀rin àgbáńláyé tó sì fi orílẹ̀-èdè wa nàìjíríà náà lápè wọ́n pé ìjọba àpapọ̀ ló pàṣẹ pé kí àwọn level àwọn onípele kejìlá level twelve kí wọ́n máa ṣiṣẹ́ nínú ilé wọn level eleven level ten wá sísàlẹ̀ báyìí ó jẹ́ pé àwọn eh, lẹ́bùrù eh, méjìlá sókè ni kí wọ́n máa ṣiṣẹ́ ní ẹnu iṣẹ́ ọba ní ìlànà tí wípé wọ́n máa pínra wọn lọ́nà tí òfin ní sí pé ìfarakínra tàbí ìsọ̀rọ̀ jáde tàbí ọ̀nà tí wọ́n fi jẹ́ pé àrùn covid nineteen tí ó tún fi wá máa pọ̀ sí ní ẹ̀ka iléeṣẹ́ ìjọba nígbà tí ń sọ̀rọ̀ olórí òṣìṣẹ́ fún àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ ìyún arábìnrin Fọláṣadé Yẹmí Ẹ̀sán ńlọ́sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó pé gbogbo àwọn tí ẹ̀sìn ni kí wọ́n padà wọlé sí ẹnu iṣẹ́ wọ́n rí dájú wípé wọ́n ń bọ̀ pẹ̀lú káàdì pé a ti gba abẹ́rẹ́ àjẹsára tí ń dènà àrùn covid nineteen àti ìgbà àti ìgbà ó ti pé ó torí lẹ́nu ìloro báyìí wọ́n mọ̀ ọ́ dá wọn dúró ẹnìkan mọ̀ yẹ̀ wọ́n wò káàdì tó fi gba abẹ́rẹ́ apàrùn covid-19 rẹ̀ dà ẹni ọba ṣe hàn hàn hàn hàn padà sílé wípé onítọ̀hún ó sì ṣeé ṣe kó wo oṣù rẹ̀ bíi mélòó kan kan fara gbá a bọ́sàn ẹni tó bá mọ̀ pé òun ò tí ì kógojá nínú wọn bí wọ́n ṣe ní kí wọ́n padà sẹ́nu iṣẹ́ wọn láti ìgbà díẹ̀ tó jẹ́ pé wọ́n ní wọ́n padà ní ọjọ́ àkọ́kọ́ oṣù kejìlá yìí kó ń kálukú wọn tètè ya sáré lọ́ọ̀rẹ́ pa parí abẹ́rẹ́ rẹ̀ kó gbà á pé níbi tó ti yẹ kó gbà pé o kò bá rí bẹ́ẹ̀ òǹtọ̀hún yóò fi mú kata ìbínú ìjọba ni wọ́n wá pé gbogbo àwọn tó jẹ́ pé wọ́n jí ọ̀gá náà tí lẹ́bùrú wọn tó ju méjìlá lọ sókè eh. táwọn náà bá ti mọ̀ yìí pé àwọn ò tí ì sọ̀n gbogbo lọ́nà tí ó fi lè kógojá kí wọ́n tètè lọ rè ṣe bẹ́ẹ̀ o wọ́n wá pé ńgbà tí ìjọba bá ti lè múrú òfin lò fún àwọn tó jẹ́ òṣìṣẹ́ ọba kò sí aráàlú tó mórí bọ́ o ẹni yòówù tó bá jẹ́ aráàlú nílé iṣẹ́ ìtajà kọ̀ọ̀kan nílé ìjọsìn kọ̀ọ̀kan ní àdúgbò kọ̀ọ̀kan ẹ ṣèpàdé ó ṣeé ṣe kẹ́ ẹ máa lọ rèé bẹ ilé kọ̀ọ̀kan gan wò ti gba abẹ́rẹ́ pé o abẹ́rẹ́ àjẹsára yìí o ẹ lọ́ọ́ rẹ̀ gbà òkú torí wípé bára alẹ́ ẹni bá ń jẹ kòkòrò burúkú tá a bá kọ̀ tá fún un ẹ̀rẹ̀ wúrú ọ̀nà fún rẹ̀ òní jákàní kọ̀ọ̀kan kóró orun sùn o hmm. arábìnrin Fọláṣadé yẹmí ẹ̀sán lọ́wọ́ àpàrọwà sí ìjọba gan náà lẹ́lẹ́kajẹ̀ka wípé kí wọ́n túbọ̀ túbọ̀ rú àwọn òṣè elétò ìlera ní agbára sí i ní ìlànà ti wípé ohun tí wọ́n fi máa sohun rìnṣẹ́ máa lọ rèé bá àwọn àdúgbò kọ̀ọ̀kan lálejò bí ìjọba ṣe ti mú wá bí àbá wípé bí òkè ọ̀bá lọ rèé bá mọ̀ọ́mọ̀ ọ̀yà kí mọ̀ọ́mọ̀ lọ rèé bá òkè káwọn òṣè elétò ìlera náà lọ rèé mọ báwọn èèyàn níletò níletò ìletò dé ìletò ya agbègbè dé agbègbè kọ̀ọ̀kan ìgbèríko dé ìgbèríko láti máa là wọ́n lọ́yẹ̀ máa ṣí wọn létí ẹgbàá abẹ́rẹ́ yìí kò ní nǹkan kan tí ó ṣe fún yín ara yín ó ń dápẹ́ dáadáa ni kí wọ́n sì má jẹ́ kí àtìrígbà kò nira ní gbígbà káwọn kan kí wọ́n sì jẹ́ kàńdà àánú rẹ̀ sí tọ́jú tàbí ìgbà kí wọ́n fẹ́ máa gba owó kó torí pé wọ́n fún àwọn èèyàn ní abẹ́rẹ́ òun kí wọ́n so ewé agbẹ́jẹ́ mọ́wọ́ nítorí ti ń ṣe àkùdé pé ọ̀pọ̀lọpọ̀ pé ńgbà wà pé a máa mówó wá ńbọ̀ láti rówó pé ní ọ̀pọ̀lọpọ̀ gun òfin gbà á báyìí ké yóò ṣe létò hmm. ìlera tọwọ́ bá bà wípé ń gba owó nítorí kó fún àwọn èèyàn ní abẹ́rẹ́ àjẹsára apàrùn covid-19 wọ́n ní ihe tí yóò ń tàn lápá òjò tí ọ̀pá àjẹ lóde kò ní ilé ìdélé wí o DJ Bright ọ̀wájà rojú ọjà tó ní apolówó ń ta àgbé kárí. sórí lórí ọ̀rọ̀ covid-19 eléyìí tó sọ̀n lójú ìwé keje ìwé ìròyìn Sunday Tribune náà wọ́n ní ní báyìí o ní tuntun tuntun orílẹ̀-èdè Nàìjíríà wọ́n tún ti kẹ́fìn ìṣẹ̀lẹ̀ mọ́kànléní ogójì tó jẹ́ ti àrùn àjàkálẹ̀ covid-19 o wọ́n ní kódà ìpínlẹ̀ mẹ́fà òun náà ni wọ́n ti rí gbogbo kínní ọ̀hún ṣàjọ lánàá ti ṣe ọjọ́ ẹtì Friday ni wọ́n fi ọ̀rọ̀ ohun tí wọ́n fi léde ẹ fẹ́ mọ gbogbo àwọn ìpínlẹ̀ tọ́jẹ́ má àti bó ti ṣe lọ ojú ìwé keje ìwé ìròyìn Sunday Tribune ni ẹ mọ̀ tọ́ sí tààrà ajá àbálẹ̀ ní ojú ọjà straight. ajá àbálẹ̀. ajá àbálẹ̀ ajá àbálẹ̀. nínú adé. lọ́dún kérésìmesì fún tọmọdé tàgbà. gbogbo gbàgbádùn ìrọ́kùnkùn kẹ̀kẹ́ tún ti bẹ̀rẹ̀. tìlù ti fọlá fi kí baba kérésì fresh fm káàbọ̀ láti ilẹ̀ rọ́ọ̀mù. sí gbàgede fresh fm one oh five point nine. ilé orin challenge ìbàdàn. ní december one ọdún yìí. gbogbo òbí tó mọ iye ọmọ àti máa múra sílẹ̀. láti kó àwọn ọmọ wọn pàdé baba kérésì fresh fm tó sára ọ̀tọ̀. bẹ̀rẹ̀ láti december one títí wọ december twenty four ọdún yìí. láàrin aago mẹ́wàá àárọ̀ sago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́. àwọn ògo wẹrẹ wa máa rí baba kérésì sojú wa máa bá wọn alágbàwẹ̀ kẹ́. gbogbo nǹkan ìṣeré bíi báńsì kaṣu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti pèsè sílẹ̀. àwọn ọmọ wa láti máa fi ṣeré ìdárayá. wọ́n tún máa rí nǹkan panu àtọ́njẹ tí wọ́n fẹ́ràn rà. gbogbo tí o gajara lọ. bẹ́ẹ̀ làwọn stand up comedians adẹ́rìgbẹ́ kẹ́ ni ó máa wá. àtàwọn gbajúmọ̀ òṣèré oní tíátà. lẹ́mọ̀ àwọn olórin táwọn ọmọ wa fẹ́ràn pàdé. kálukú ló ní ọjọ́ kọ̀ọ̀kan tiẹ̀ tó ń bọ̀. abambari ni wípé dókítà Yinka Ayéfẹ́lẹ́ mo ẹ̀ fúnra àtúmọ̀ bá àwọn ọmọ wáyà fọ́tò. gbogbo òbí àtàlágbàtọ́. ilé ìwé ilé ìjọsìn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lọ́gbàlọ́gbà fẹ́ tuyẹyẹ máa kó àwọn ògo wẹrẹ yín bọ̀. láti wá yayọ̀ ọdún pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn. sígbàgede fresh fm one oh five point nine. ilé orin challenge ìbàdàn. lọ́dọ̀ bàbá kérésì tiwa tó ń fa àwọn ọmọdé lẹ́bùn tó jọjú. gbogbo àwọn ọmọ wa ni ó sórí rẹ̀. àmín o second anniversary life plus foundation international ìlú ìbàdàn ní títì. àgbáríjọ gbogbo mẹ́gbẹ́ life plus foundation international jákèjádò orílẹ̀-èdè yìí ń gbẹ gbogbo ènìyàn síbi second anniversary life plus foundation international ẹni àjẹsí pàtàkì ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olùṣeyí abiodun makinde àwọn àlejò pàtàkì ni professor kaz garba professor ọ̀nàdélé ayọ̀wọlé professor ike ajani Doctor abib ọ̀nàmítúyè àti Doctor olùyẹmí fásinà àwọn orí adé ọjọ́ náà náà ni bàbá wa kábíyèsí his imperial majesty ọba nàmídìí adéyẹmí ikú bàbá yèyé aláàfin ọ̀yọ́ àti olúbàdàn ti ní ìbàdàn àjẹ ògúngún ní sọwá ọba sálù adétúnjì labudọ ticket àti t-shirt fún anniversary ti wà ń kalẹ̀ bíbá ní gbogbo ọ́fíìsì light plus foundation international ẹ̀ lọ́ra ti yín bẹ́ẹ̀ ó máa wáyé ní saturday december fourth twenty twenty one ní kakanfo up just be ring road ìbàdàn láàgọ́ mẹ́wàá òwúrọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three five six two two one double six second anniversary life plus foundation international èmi ò rí dẹ́nu bẹ́ẹ̀ ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ta ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lewura yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ní kété tó o bá ti kẹ́fì ìgbésẹ̀ ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí taládàáni ló ń ba agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà ìrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lò ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń gbógun ti ìwà jẹgújẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún ìgbésẹ̀ tó yẹ kò sáyè fún ìwé ẹ̀hónú tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ o. àjọ oyaka wà ní kọta four seven three fájìmí street agodi ìbàdàn kí ìwà ìjẹkújẹ lè dọ̀rọ̀ ìtàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ má dàkẹ́ sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè. ajá balẹ̀ ajá balẹ̀ ajá balẹ̀ ìkànnì fresh náà láwà one zero five point nine ilé orin lẹ́nìí ti ṣe ọjọ́ àìkú tó gbẹ̀yìn àdúpẹ́ o tó gbẹ̀yìn nínú oṣù kọkànlá nù àdúpẹ́ hmm, eléyìí ti ará ìkú ẹ̀múdẹ́gbẹ̀rà ẹ̀já wa lọ sí ojú ìwé kẹrin ìwé ìròyìn eléyìí ti ṣe ìwé ìròyìn Sunday Tribune tòun ojú ìwé karùn-ún ojú ìwé karùn-ún gan ní tìmù ọ̀rọ̀ eléyìí tó ní ń ṣe pẹ̀lú tó ń jáde láti ẹnu ààrẹ ọ̀nà kakanfò tilẹ̀ Yorùbá Ìbà Gani Adams wọ́n pé bàbá ti sọ̀rọ̀ wípé ní báyìí o ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn ajíwọ̀ngbé tí wọ́n ń jí àwọn èèyàn gbé wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti gún wá sí ìpínlẹ̀ Kwara tòun ìpínlẹ̀ Kogi wọ́n ní nígbà tí bàbá bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ bàbá ṣe lálàyé pé ètò ààbò ní ìpínlẹ̀ méjèèjì eléyìí tí àwọn wí yìí ìyẹn ló ti jẹ́ eléyìí tó jẹ́ wípé nǹkan ó ti ń yangí náà fún o Ìbà Gani Adams náà ni bàbá sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń ṣe ọdún eléyìí tí wọ́n ń pè ní ọdún Ọya nílùú Ìrà ní ìpínlẹ̀ Kwara wọ́n ní bàbá ṣe lálàyé wípé bàbá ní àwò dáadáa á rí wípé àwọn kan jẹ́gbẹ́ ọ̀daràn kan tó jẹ́ wípé wọ́n èé ṣe oúnṣẹ́ rẹ̀ wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti wọ ìpínlẹ̀ méjèèjì yìí níbẹ̀ ni bàbá tí wọ́n ṣe lálàyé fún gómìnà ti ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak pé àákò ti tó báyìí o láti ṣe àgbékalẹ̀ ikọ̀ kan tí ó jẹ́ ikọ̀ òṣìṣẹ́ aláàbò eléyìí tí ó jẹ́ ojúkálẹ̀ ojúkákò tí ó mọ̀ mójútó gbogbo nǹkan tí bá ń lọ wọ́n ní kí wọ́n fi ti èyí tí ń ṣẹlẹ̀ ní ilẹ̀ káàárọ̀ òjìrè hùn àwọn ìpínlẹ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ti ìwọ̀ oòrùn gúúsù nàìjíríà tí wọ́n ṣe àgbékalẹ̀ àmọ̀tẹ́kùn wọ́n nírú nǹkan báyìí yọ́mọ̀dá torí bí nǹkan ṣe ń ṣe ní ìpínlẹ̀ méjèèjì ń fẹ́ àmójútó gidi gan ni o ìròyìn yẹn gùn ó kẹnu ojú ìwé karùn ìwé ìròyìn Sunday Tribune ibẹ̀ gangan ń lọ wà. ọ̀dà káàbọ̀ lágbo òṣèlú lórí ìròyìn eléyìí tí gómìnà ìpínlẹ̀ Benue tó gbé síta góńgó lórí bí ó ti ṣe wípé òun gangan ò ní lọ́kàn láti díje dupò sáà kejì gẹ́gẹ́ bí gómìnà ní ọdún 2019 ní ìpínlẹ̀ Benue àmọ́ ń gbà tọ́lọ́ ń sì jíun pẹ́pẹ́ lójú oorun tọkọ sínú lọ́kàn gàràgà hmm. tó pè ń délẹ̀ o lọ́ọ̀rẹ́ yìí ṣètò àkóso ẹlẹ́ẹ̀kejì lọ́mọ̀ mú òun tún díje dupò tó sì fi di wípé òun wọlé kóró sóróyè gómìnà Samuel Otom ti ìpínlẹ̀ Benue ló sọ bẹ́ẹ̀ ní àkókò tí àwọn oníròyìn dòpòrò ìbéèrè bò lórí ìdàgbàsókè tó ti wà ní ìpínlẹ̀ Benue tí wọ́n sì ń fi ń dá lójú wípé kì í bá ti ṣeé ṣe kọjá pé yóò tún lọ fún sáà ẹlẹ́ẹ̀kẹta kó tó wá mọ̀ sọ fún wọn pé à ẹnìkan yìí máa jẹ kílẹ̀ ó fẹ́ àná ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé iná ni gbogbo ìpàdé ọ̀hún wáyé ní àkókò tí wọ́n pe wọ́n pe gbogbo àwọn olórí agbègbè àwọn adarí àdúgbò kọ̀ọ̀kan àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn rẹ̀ àti àwọn tí wọ́n jẹ́ abẹnugan láàrin ìlú pàápàá lẹ́ka ètò àkóso àti àwọn ìgbìmọ̀ alákòóso rẹ̀ pẹ̀lú wọn pé gbogbo wọn ni wà ń kalẹ̀ iléeṣẹ́ ìjọba rẹ̀ ti ń bẹ ní ìpínlẹ̀ Benue wọn pé àwọn olórí ẹlẹ́sìn gangan ọ̀gbẹ́yìn bẹ́ẹ̀ sì rèé àwọn tí wọ́n jẹ́ ẹ̀yà kọ̀ọ̀kan ni wọ́n rán aṣojú wọn láti wá bá ní ìpàdé ọ̀hún wọ́n pé látàrí ètò ìdìbò èyí tí wọ́n pé ó ní ọdún 2019 náà ni wọ́n sì ń kan sára sí ọ̀nà tí ìlànà tí ètò ààbò ètò ìdìbò náà tó fi lọ pẹ̀lú ètò ààbò eléyìí tí ọmọ yẹn lórí wọn ni ẹ̀sìn tí wọ́n ń lu gómìnà Samuel Ortom lọ́gọ̀ ẹnu fún àwọn àyípadà rere tó ti bá ìpínlẹ̀ Benue wọ́n ní àkókò yìí ló ti wá ń sọ̀rọ̀ wípé à ṣe tó bá já wípé ti òun ni ẹ̀ mọ́yìn òun ọlọ́run ní kẹ́ ẹ máa yin o torí pé ọlọ́run ní àáyìn níyìnyín ní kẹ́ni ṣèmí bó ṣe fẹ́ gbọ́ kò sí nínú èrò ọkàn tòun láti díje dupò kankan mọ́ nípínlẹ̀ Benue àmọ́ ńgbà tọ́lọ́ lásìkò tó yá iná ló fi jẹ́ gbogbo ń tẹ́ rí pé òun ṣe yẹn mm. ó fi ń kẹsẹ̀ járí ọwọ́ wípé kọ́lé kó sì jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn míì tí wọ́n ń bọ̀ bá ń bọ̀ ní agbo òṣèlú láti díje dupò kan wọ́n mọ̀ mọ̀ jẹ́ kó ìmọ̀ tara tiwọn nìkan ni wọ́n fi máa ṣètò àkóso bí òṣè wípé ntọ́lọ́ hmm. ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ètò ààbò ààbò náà ni ọ̀rọ̀ ti ń jáde látẹnu àwọn tó jẹ́ ti àárín gbùngbùn ilẹ̀ yìí lẹ́gbẹ́lẹ́gbẹ́ ń bẹ̀ pandef wọ́n ní wọ́n ti fi ọ̀rọ̀ tiwọn náà síta o léyìí tí wọ́n fi ń pe abẹ́ẹ̀rí pé ẹnìkan èyí tí wọ́n mú wípé ó gbé ohun abúgbàmù tó lè ṣọṣẹ́ tí wọ́n ń pè ní bọ́ǹbù tọ́gbẹ́ mára tó fi wọ iléeṣẹ́ ọmọ ológun lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yẹn ó máa ń fẹ́ àmójútó gidi ni wọ́n ní ẹgbẹ́ àwọn ọmọ ti pan Niger Delta Forum wọ́n ti sọ̀rọ̀ síta bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ọmọ bíbí tó jẹ́ ti àárín gbogbo orílẹ̀-èdè yìí tá a mọ̀ sí asobẹ́ẹ̀ni wọ́n ní àwọn náà wọ́n ti fi ọ̀rọ̀ léde o wọ́n lọ ní ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà ẹ jẹ́ àtètè yá àmójútó ni kí ká ti pè é ìkókòkókó wọlé lábẹ́nú láì rí ọ̀nà láti rí wọn mú kíá tó fi wá wípé ẹnìkan wọ́n mú ẹni tí òjò ọmọ ọdún mẹ́rìnlélógún lọ Ibrahim Abdullahi wọ́n ní tí wọ́n ń takòtò ọ̀rọ̀ mọ́ bílẹ̀ rẹ̀ pé bó ló ṣe rí i tó ṣe rí ohun abúgbàmù àdó olóró gbé mọ́ra tó sì jẹ́ wípé tààràtà tí ń bọ̀ èyí tó jẹ́ iléeṣẹ́ ọmọ ológun iná ni ọmọ lẹ́kọ̀ọ́ wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá èyí tó jẹ́ ti pàǹtí ní Yaba ni wọ́n ti pé wọ́n ti ń fi